الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاهم بحسان إلى يوم الدين أدوك أولون وبا أترى لكم كي لكم جفون أشواجوا النبي محمد صلى الله عليه وسلم إكي الله أتي الله كي يوم با ونتي أما سي أغنجا ننو أسو رمضان bákan náà ajẹni tí ọmọ pàrọ̀ kéèsì pé tó onímọ̀ tó jẹ́ alẹ́ ogúnjọ́ la tún wà báyìí bó la ti fẹ́ ṣe ajẹ́kóyè wa pé ètò wa ètò yehudan wà búṣọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti sọ wípé àwọn tí wọ́n ti jẹ́ alámòjútó rẹ̀ wọ́n ní à ń gbà lérò pé kí ètò yìí kó tó máa kọ̀ǹtínú lẹ́yìn Ramadan yóò jẹ́ bí ọjọ́ kẹjọ kẹjọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tó iléeṣẹ́ rédíò ayékòótọ́ ta wà yìí ẹnu òfìfo òṣèṣe wọn à ní gbà lọ́fẹ̀ẹ́ á rí i pé owó náà láàmú ná gbogbo tẹ́ ẹ̀ ń pè wá tẹ́ ẹ̀ ń sọ fún wa pé à ń gbádùn bàbá à ń gbádùn bàbá à ń gbádùn bàbá àmọ́ ìpẹ́tọ̀ à ń gbádùn bàbá à ń gbádùn bàbá kò délé iṣẹ́ ayé kò tán bíbá yìí tá a bá débẹ̀ tá a bá nà sí wọn pẹ́tọ̀ àwọn èèyàn láwọn ń gbádùn bàbá àwọn náà dá padà ní pẹ́tọ̀ lóòótọ́ làwọn náà ń gbádùn bàbá ń ta àwọn náà ṣùgbọ́n tó owó làwọn ò fi repo làwọn ò fi ra àwọn kẹ̀kẹ́ àwọn òṣìṣẹ́ bẹ̀ gẹ́hùn ò ní gbọ̀fẹ́ tó délé ẹja gbìyànjú tá a bá wọn pa ń gbádùn bàbá lódodo ẹja ọ̀kan náà àwọn tí wọ́n mójútó ètò yìí táwọn ló fi jẹ́ ẹni tí ó kó papọ̀ nínú rẹ̀ o lè gba nọ́mbà yìí kọ̀ọ̀kan pamọ́ kó o pè wọ́n lẹ́yìn ètò wọn ọ̀dọ́ lóhùn ẹ̀jọ̀ sọ̀rọ̀ ọ̀nà tí wọn bá fẹ́ gbà tó fi jẹ́ kan náà àwọn olóríire tí wọ́n ṣagbátẹ̀ ẹrù ètò náà nọ́mbà náà lọ báyìí pé zero seven zero six nine five nine seven zero one eight lẹ́ẹ̀kan sí zero seven zero six nine five nine seventy one eight ẹlẹ́ẹ̀kejì wọn náà ní zero nine zero three nine five nine eight two six two ẹ̀jẹ̀ á gbìyànjú tó bá jẹ́ pé wọ̀ wá sí lóògbómọ̀ tó yẹ pé ọ̀fẹ́ sẹ́ǹdì ẹ̀sùn àkáǹtì lọ́la a máa sọ àkáǹtì tó bá jẹ́ pé ẹ lè bá ẹ lè sanwó náà sí tó jẹ́ pé yọmọ dọ́dọ̀ àwọn elétò húdanu àbúṣọrọ̀ ní báyìí ètò náà wà bẹ̀rẹ̀ ní rabadi gan àwọn olùmọ̀ àwọn ń bá wa sọ̀rọ̀ náà àwọn náà ní àwọn dókítà wa dókítà sharafdin gbadebo rọjí tẹ máa bá wa ṣe àwọn náà ní wọ́n tó máa bá tẹ̀síwájú lórí rẹ̀ kí ọlọ́ba kí ó bá fún wọn ní àlékún àlàáfíà débi tí yóò lápẹrẹ kọ́lọ́ sí rọrùn fún wọn láàdá tí àwọn máa ń torí rẹ̀ rí láyé àti ní ọ̀la àlìkámà kọ́lọ́ kó bá fún wọn kọ́lọ́ mọ́sẹ́ òdùbà wọn láyé kọ́ mọ́sẹ́ bá wọn ní ọ̀la àlìkámà bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa orígun kẹrin eléyìí ti ṣe al-imanu bir-rusul eléyìí tá à ń bá lọ tẹ́lẹ̀ tí àbá gbàgbé àríkà ti mẹ́nu bà apá kan nínú àwọn àmì tá a fi máa dá ànábì màpá ànábì ni tá a fi máa rán ìránṣẹ́ tá a fi máa dá ìránṣẹ́ ọlọ́run bá màpá ìránṣẹ́ ọlọ́run bá ni nínú àwọn àmì yìí báyìí yàtọ̀ sí mọ́jísà tá a ti sọ síwájú tẹ́lẹ̀ òun náà ní sísọ tí wọ́n máa ń sọ fáwọn èèyàn nípa ohun tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn ní ọjọ́ ọ̀la nípa bí wọ́n ti ṣe borí ọ̀tá àbí bí àwọn náà ti ṣe fìdí rẹ́mi bákan náà àti bí àtúbọ̀tán wọn bí ó ti ṣe jẹ́ táwọn nǹkan wọ̀nyí sì ṣẹlẹ̀ táwọn ànábì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ó ṣẹlẹ̀ sanabi nuhu alayhi salam tanabi hud anabi saleh anabi shuaib anabi ibrahim anabi lut anabi musa àti anabi muhammad alayhi salatu wa salam oníkálukú wọn ló ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àtìsèrè nínú alukur'an kí ni ó jẹ́ àtúbọ̀tán wọn tí a máa kọ̀ láti gbà tọ́lọ́run àti pé báwo ni ìyà tọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ láti fi bá àwọn ọ̀tá rẹ̀ wí ìní ó ti ṣèdè wá bá wọn. bákan náà ní ìgbà tí wọ́n bá sì tí wọ́n bá sì kọ̀ láti tẹ̀lé tọ́lọ́run ìyà ó tiwọn yàtọ̀ sí tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́run gbogbo nǹkan wọ̀nyí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ báwọn ànábì ti ṣe fún wa níròyìn bákan náà nínú àwọn nǹkan tó tún tọ́ka sí wípé ànábì ọlọ́run ni làwọn èèyàn wọ̀nyí òun náà ní pé ẹni tó bá dé tó bá dé gbẹ̀yìn yóò ṣàlàyé gẹ́gẹ́ bí ẹni tó síwájú òun bó ti ṣe jẹ́ ànábì ọlọ́run ẹni tí ó sì síwájú yóò ti fáwọn èèyàn níròyìn sílẹ̀ nípa apá kan tó ń bọ̀ lẹ́yìn òun gẹ́gẹ́ bá ti ṣe rí i pànàbí Ìsá alayhi salam ó ti àtòhún àtàwọn anábì tó síwájú gbogbo wọn pátá tó ti sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn wọn nípa àtànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan wọ̀nyí ló ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn anábì ti ti sọ. àtúmọ̀ wípé nínú àwọn àmì tí ń tọ́ka sí pé àwọn anábì ọlọ́wọ́n ọba lọ́ràn wọn òun náà ni ìrànlọ́wọ́ àti àrànṣe eléyìí tọ́lọ́wọ́n ọba máa ń ṣe fún wọn gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú súnà anabi sallallahu alayhi wa sallam àti ṣiṣẹ́ anabi sallallahu alayhi wa sallam a rí i pé àwọn àlàyé wà ń bẹ̀ yéké nípa bó ti ṣe jẹ́ pé ọlọ́mọ ọba ẹlẹ́dàá wa kì í ran àwọn òkúrọ́ lọ́wọ́ kì í ran àwọn ọ̀bàyéjẹ́ lọ́wọ́ àwọn ẹni tó bá jẹ́ olódodo àwọn ẹni tó máa ń tẹ̀lé tọ́lọ́run àwọn lọ́lọ́run ọba máa ń ràn lọ́wọ́ torí ẹ̀ á rí i àwọn ẹni tó jẹ́ ànábì ọlọ́run ọlọ́run ọba ràn wọ́n lọ́wọ́ àwọn ẹni tó sì jẹ́ alábòsí tí èyí ṣe pé ẹni ọlọ́run làwọn ọlọ́run ọba wa ó fi ẹ̀san àbòsí wọn fi ṣe wọn ọ̀pá gbogbo wọn run gẹ́gẹ́ bí àwọn ẹni ibú tí í ṣe parun gbogbo àwọn eléyìí ń bẹ nínú àwọn àmì eléyìí tó ṣe wípé ọlọ́run ọba máa fi ran àwọn ànábì lọ́wọ́ ó ṣe rí ànábì Musa alayhi ọlọ́run ọba ti ṣe fún níṣẹ́gun lórí gbogbo àwọn òpìdán ọlọ́kan ọjọ́ kan dán òun náà ni àwọn òkùnà kó jáde ní ọjọ́ tí wọ́n wàá kò pẹ̀lú anabi musa alayhi salam tẹ̀bí pẹ́lú fẹ́ bá anabi musa ọlọ́wọ́n bá ní la takhaf innaka antal a'la má bẹ̀rù ìwọ ló borí wọn lónìí bẹ́ẹ̀ náà sì ni ọlọ́wọ́n fún anabi musa alayhi salam ó fún ní borí lórí wọn tẹ̀bí wọn náà rí nǹkan ṣẹlẹ̀ tẹ̀bí gbogbo àwọn òkùnà ni wọ́n ṣubú tí wọ́n forí balẹ̀ pé amanna bi rabbil àwa ti wá gbọ́ olúwa gbogbo àgbáńlá ayé gbọ́ báyìí olúwa Musa olúwa Haruna Allahu akbar eléyìí tọ́ka sí wípé ní ìgbà tí agbára tó ju agbára lọ tó hàn sí àwọn òpìdán yìí wọ́n mọ̀ pé dájúdájú Musa ò lè jẹ́ òpìdán torí tó bá lọ jẹ́ pópìdán ni Musa ni àà ìyá àti bàbá ńlá adán làwọn kò wáyé ṣùgbọ́n ní tí Musa fi sílẹ̀ kì í ṣe náà rárá rárá kẹ́ bó ṣe rí i bọ́lá ti ṣe ran anabi Isa alayhi salam ọlọ́mọ bá ràn án lọ́wọ́ nígbà tí àwọn ọ̀tá tí wọ́n ń lé tí wọ́n fẹ́ pa gbígbé lọ́lọ́ ní wọ́n gbé wá sí sánmà wọn ò rí mú wọn ò rí ọwọ́ fi ba àlàáfíà rẹ̀ wọ́n lé bí káwọn ò rí mú wọ́n lé bí káwọn ò rí mú káwọn pa ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ gbígbé lọ́lọ́wọ́n bá gbé lọ sí sánmà tọ́lọ́ ti tún sàlàyé fún anú alukur'an àti bó ṣe wá nu súnà anabi sallallahu alaihi wọn nàbí Isa kó tó di pélé ayé parun àtìgbà nàbí sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa wípé yóò wá ní o gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn o ara ṣẹ́ tí ó sì ṣe òun náà ni pé yóò pa al-Masih ad-Dajjal ad-Dajjal aláìlálùbáríkà olójú kan ànábì Ìsá ni ó pa ara ṣẹ́ tí ó ṣe ìgbà tó lọ́n gbé lọ sí sọ́mọ àtàrà rẹ̀ wọ́n pé ah ìrànṣẹ́ ọlọ́run lódodo bẹ́ẹ̀ náà ni ìbáwá ànábì Musa alayhi salam ẹ̀wù bọ́lá ń ṣe ìránṣẹ́ kú mọ́ lórí fìràwọ̀ tọ́lọ̀ ní kí wọ́n máa lọ àmọ́kùn ní kí wọ́n mórílé òkun la mórílé òkun ò sí rọ́ọ̀lù fìràwọ̀ náà kò sí dúró dè ṣùgbọ́n ọlọ́run ní kó fi kópa rẹ̀ kó fi ná odò odò sì pín sí ọ̀nà méjìlá ọ̀kọ̀ọ̀kan dà gẹ́gẹ́ bí àwọn òkè ńláńlá ọlọ́run sì ní kí sálẹ̀ òkun ọgbẹ́ kí wọ́n máa tẹ̀bẹ̀ bí ìgbà tó mi ọ̀gbà bẹ̀ rí láyé subhanallah ṣé gbogbo eléyìí lè rọrùn tí ì bá ti pọ́ ló sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ti ṣe ran anabi ibrahim lọ́wọ́ wọ́n sọ anabi ibrahim sínú ná ló kọ pé iná òjò débi pé àwọn òtí ẹ̀ ní rérú rẹ̀ ṣùgbọ́n ńgbà tí iná jó tán garando la anabi ibrahim tún dìde bí wọ́n bá jọ́ka nínú irú àwọn èèyàn tó sọ sínú ná bẹ́ẹ̀ sóò lè dúró òkúkú ní ilé dúró pé ah ẹni tá a jóná tó pọ̀ tó báyìí iná ni òsìkú yìí ọlọ́run ọba lọ́rùn àti anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kan ọ̀jọ̀kan ara sí ọlọ́kan ẹwùjọ́ tí àwọn kẹfẹ́rí wá péjọ sẹ́nu ọ̀nà anabi sallallahu alaihi wasallam pé pípa làwọn pa tó ṣe pé anabi sì jáde ọlọ́run bá ní kó máa gba Mẹ́kà lọ àkó máa gba Mẹ́dínà lọ nígbà tó jáde anábì jáde nínú ilé àwọn sì ń bẹ lẹ́nu ọ̀nà ti dà lọ́wọ́ wọn báwọn pa ṣùgbọ́n ọlọ́run wa ó fi sọ rẹ̀ sọ rẹ̀ ara rẹ̀ bu ó sì dàálù wọn ọ dàálù wọn a fi èdè dídí wọn níwájú àti ẹ̀yìn wọn ò rí ànábì sallallahu alaihi wasallam tánàbì fi kọjá ẹ dákun tó lè mú kí gbogbo nǹkan yọ ṣẹlẹ̀ tí ì bá àmì ní lórí làwọn eléyìí eléyìí túmọ̀ sí pé àwọn àmì jíjọ́ ànábì wọ́n pọ̀ jọjọ àwọn yìí pàápàá jùlọ nípa tó ń fún wa níròyìn rẹ̀ nípa ọlọ́ọ̀ gbogbo ròyìn tó ń fún wa nípa ọlọ́ọ̀ ẹni tí ó ń bẹ lábẹ́ ẹ̀ṣọ́ ni wọn àṣetọ́ni ò lè gbẹnu wọn sọ̀rọ̀ ambọ̀sibọ́sí yóò máa mú kankan jáde tí ìsà wọn ni wọ́n sọ. bákan náà a sì ti mà pẹ́nu àwọn olùmọ́kò lórí eléyìí wípé al-anbiya ma'sumuna fima yukhbiruna 'an Allahi subhanahu wa fi tablighi risalatihi fáwọn ànábì ọlọ́run ẹni tá a sọ ni wọn nípa tí wọ́n ń sọ nípa ọlọ́run àti níbi iṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ wọn ò lè ṣiṣẹ́ ìjẹ́ torí pé ẹni tá a ti sọ ni wọn wọn à sì lè sọ̀rọ̀ wọn parọ́ mọ́lọ̀ torí pé ẹni tá a ti sọ ni wọn. tọ́ ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká ní ìgbàgbọ́ sí nǹkan tó lọ́wọ́ bá fi rán àwọn ànábì ọlọ́run ọba wa ọlọ́ni qulu amanna billahi wa ma unzila ilayna وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم ونالجل رواق jẹ́ lórí wa ká gba ما يكي بقبوا gbọ́ ẹni tó ṣe pa agbọ́dọ̀ gbàgbọ́ agbọ́dọ̀ sọ pa agbapá kan gbọ́ agbapá kan gbọ́ ẹni tó bá sì ní irú báyìí òun náà ni o ẹni tó bá je pé kò gbà kan gbọ́ ọ̀kan lọ́gbàgbọ́ kò lè jẹ́ mùsùlùmí. ǹjẹ́ tábà sọ pé àwọn anábì ọlọ́wọ́n bá ti sọ wọn ọlọ́wọ́n bá ti sọ wọn ńkọ́ àjẹ́ pé àwọn torí pé ànábì ń fi wá nírò nípa ọlọ́run ìránṣẹ́ tọ́lọ́run bá sì ràn òun jẹ́ ẹni tó ṣe wípé yóò máa jíṣẹ́ tọ́lọ́run bá fi ràn wọ́n ń bẹ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run bá wa eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam bákan náà ọlọ́run bá tún sọ wọn níbi àti máa dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ànábì àtàwọn ìránṣẹ́ ọlọ́run wọn kì í dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́mátì ẹ̀dẹ́sẹ̀ kékeré gan gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí àwọn ahli sunnati wal jamaa ọlọ́run ọba kò ní fi wọ́n sílẹ̀ o láì kéèsì wọn láì jẹ́ pé kéèsì wọn kéèsì wọn wọ́n fi tètè túbá kúrò níbi ẹsẹ tí wọ́n ṣẹ̀ wáyé o àwọn anábì tọ́lọ́run ọba ti wá rán tó ṣe a sọ pé àwọn wọn nínú alukur'an ọ̀pọ̀ àìmọye a rí i pé gbogbo àwọn aránṣẹ́ yìí àtàwọn ànábì yìí ọlọ́run ọba lọ́ra wọn ẹ̀sìn wọn ò lè pọ́lísì méjì ọ̀kan ṣoṣo lẹ̀sìn àwọn ànábì ọlọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí kálukú ń gbà sẹ́sìn nínú wọn ó lè yàtọ̀ sí ó lè yàtọ̀ وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ọlọ́run ọba wa ó ti ṣe ẹ̀sìn kan lófin fún yín èyí tó ti kó náà ló fi pa nóhà láṣẹ àti tá a fi pa ibrahim láṣẹ àti musa àti isa pé ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run ọba dúró ẹ ò gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ nídìí rẹ̀. tọ́ ọlọ́run ti tún sọ oníyá ayọ̀ rọ́ṣọ̀l gbogbo ẹ̀yin ránṣẹ́ mi kulu min at-tayyibat ẹ máa jẹ nínú ntọ́mọ́ gbogbo ànábì lọ́lọ́run pa láṣẹ gbogbo ìránṣẹ́ lọ́lọ́run pa láṣẹ pé ntọ́ tọ́ má ní kẹ́ ẹ máa jẹ ẹ má jẹjẹ kú jẹ wa amalu saliha iṣẹ́ rere ní kẹ́ ẹ máa ṣe gbogbo wọn lọ́lọ́run pa láṣẹ inni bima ta'maluna alim torí mi mà olùmọ̀ọ́ni mi nípa gbogbo ntẹ́ǹsì wa inna hadhihi ummatukum ummatan wahida àti pé lẹ́yìn ìjọyìn yín ẹ máa bẹ̀rù mi. anabi sallallahu ديننا واحد والأنبياء إخوة لعلات النبي صلى الله عليه وسلم أني أوا أوا النبي الله ǹjẹ́ ẹ̀ mọ̀ pọ́kàn ṣoṣo lẹ́sìn wa àti pé àwọn ànábì ọlọ́run ń ṣe ní wọ́n dàgẹ́ bí ọmọ ike ìpìlẹ̀ ìpìlẹ̀ kan náà tá a pọ̀ kan ṣoṣo ni tí ó yàtọ̀ síra wọn oná lẹ̀sìn islam ẹ̀sìn islam lẹ̀sìn àwọn ànábì ọlọ ah èmi dúpẹ́ o èmi dúpẹ́ tí mo jẹ́ mùsùlùmí o ìwà ń kọ́ ẹ̀sìn àwọn ànábì ọlọ oná ní islam ètò ti pọ́ lọ́wọ́ bá kò ní gbẹ̀sìn mí lọ́wọ́ wọn tó yàtọ̀ sí islam ìsìláàmù ìsìláàmù gbogbo èèyàn lè máa fánu bẹ́ẹ̀ kọ́ máa pé mùsùlùmí lọ mùsùlùmí lọ kí wọ́n á ní ìsìláàmù náà tá à ń sọ pé òun lẹ̀sìn àwọn ànábì ọlọ tẹ́tí kọ gbọ́ هنا الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله هنا كأكبر فلان pẹ̀lú ṣíṣe lọ́kàn nínú ìjọsìn ká sì sọpasọsẹ̀ sílẹ̀ fọlọ́run pẹ̀lú mímá tẹ̀ láṣẹ rẹ̀ ká sì má ká bọ́rí kúrò nídìí ẹbọ ká sì sá fún àwọn ọ̀ṣẹbọ eléyìí ni wọ́n ń pè ní Islam tó o tí wọ́n bá jẹ́ni tí ń sọ ọlọ́run lọ́kàn nínú ìjọsìn ó sì ń pera rẹ̀ mùsùlùmí mùsùlùmí rú èwo o sì jẹ́ ẹni tó sọ pàtó sẹ̀ sílẹ̀ fọ́nà nípa títẹ̀ láti rẹ̀ irú mùsùlùmí wọn ẹ bọ gbogbo ẹ ní bẹ́ẹ̀ nù ṣe sí rẹ̀ irú mùsùlùmí wọn èyí ṣe mùsùlùmí tó kùn wà tó wá ṣe pẹ́lẹ́ bọ ní ọlọ́run bá wa ọ ń sọ fún wa nípa náà ọlọ́run pọ̀ láti pé wọ́n umirtu an akuna minal muslimin ọlọ́run ti pa mí láti kí n jọ́ kan náà mùsùlùmí nóòhùn ló fa ọlọ́run pa mí láti kí n jọ́ kan náà mùsùlùmí kó lè bá a mọ̀ pé ìsìláàmù ti wà yí báyìí àlóhùn lẹ́sìn anabi ibrahim aleyhi salaam ni idh qala lahu rabbuhu aslim ní ìgbà tí olúwa ẹlẹ́dàá rẹ̀ sọ fún pé di mùsùlùmí qala aslamtu li rabbil alamin ó ní mo di mùsùlùmí fọlùwà gbogbo àgbà ńlá yìí bẹ́ẹ̀ náà lànàbì musa aleyhi salaam anabi musa sọ pé ọlọ́run ni wa qala musa ya qawmi in kuntum amantum billahi fa aleyhi tawakkalu in kuntum muslimin anabi musa sọ fáwọn èèyàn rẹ̀ pé èèyàn mi tó bá ti kẹ́ ẹ bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá náà ní kẹ́ ẹ bá dúró sẹ́yìn bá jẹ́ mùsùlùmí. anabi anabi isa alayhi salam òun sọ yìí pé ọlọ́run sọ nípa rẹ̀ pé awhaytu ila al-hawariyina an aminu bi wa bi rasuli qalu amanna washhad bi annana muslimun. ọlọ́run ní eléyìí wà ní suratul maida àyá kọkànlá lẹ́yìn tọgọ́rùn-ún ọlọ́run ní nígbà tí mo ránṣẹ́ sí àwọn èèyàn àwọn ẹni tí wọ́n jẹ́ sahaba fún anabi Isa alayhi salam nígbà tí mo ránṣẹ́ sí wọn wípé kí wọ́n gbà mí gba anabi Isa náà gbọ́ wọ́n dáhùn wọ́n ni amanna àwa ti gbàgbọ́ o washhad bi annana wọn náà bá ní jẹ́rìí wípé mùsùlùmí làwọn àà tí wọ́n á ní máa yìí lásọdànù bí kéèyàn pé tíra ti ń bẹ lórí bọ́lá bó ti ṣe fi ránṣẹ́ tí ò yí padà ọ̀nà al-Qur'an tọ́ ọlọ́run tó sọ nípa àwọn ànábì tó ti síwájú ó tún sọ nípa Taurata ó ní yahkumu biha an-nabiyyuna alladhina aslamu lilladhina hadu àwọn eh, àwọn ànábì tó ṣe yí pé wọ́n gbà fàfọ́lọ́ wọ́n ṣe Islam àwọn ni wọ́n máa fi Taurata ṣe ìdájọ́ wọ́n máa fi ṣèdájọ́ fáwọn ẹni tó jẹ́ àádú àwọn tó túbà tọ́ eléyìí ọlọ́run bá tún sọ nípa ọba ilẹ̀ sábà ìyẹn obìnrin Bilqis ó ní rabbi inni zalamtu nafsi wa aslamtu ma'a Sulaymana li rabbil alamin ẹlẹ́dàá mi mo ti ṣàbòsí sórí ara mi wọ́n á gba Islam pẹ̀lú ànábì Suleiman fún ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí torí rẹ islam islam lẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run wí pẹ̀lú gbogbo ẹnu rẹ islam lẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run eléyìí ti ṣe kágbáfà fọlọ́ nìkan ẹnikẹ́ni tó bá gbáfà fọlọ́ tó tún gbáfà fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ eléyìí ti ṣẹbọ sọ́lọ́ ẹnikẹ́ni tí ò bá tiẹ̀ gbàfà fọlọ́ ọba tí ò gbàfà fọlọ́ rárá eléyìí onígbèraga ni o a sì ti mọ̀ yín pé gbogbo ẹlẹ́bọ àti gbogbo onígbèraga sí ìjọsìn ọlọ́run àmọ́ pé kèfèrí ni wọ́n tọ́ tó bá jẹ́ báyìí á rí i pé ìgbàfà fọ́lọ̀ yìí ó ṣe àkójọpọ̀ ká máa sin ọlọ́run ọba nìkan ká sì máa tẹ̀ láṣẹ rẹ̀ ká sì máa tẹ̀ láṣẹ rẹ̀ ní gbogbo ìgbà látàrí ṣíṣe tó fi pa á láṣẹ tọ́lọ́run ọba bá pa á láṣẹ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam wípé ká dojú kọ Baitul Maqdis tá a bá ṣe sọ̀láàt Baitul Maqdis ní Jerusalem òun lọ kọ́kọ́ pa á láṣẹ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ó tún wá pa á láṣẹ pé ká má kọjú Jerusalem má o ká má kọjú sí Kaaba tó wà Mẹ́kà ní gbogbo eléyìí títẹ̀ láṣẹ rẹ̀ ara Islam ni ìgbà tó sì ti sọ pé Kaaba ni ká má dojú kọ ní gbogbo mùsùlùmí àtúnirẹ́ nìkan nínú wa tó tún kọjú sí Jerusalem torí pé Mẹ́kà wọn ni ká má dojú kọ ní ìsìn tẹ́lẹ̀ ìbáyé wa ní ẹni tó bá sì ti ń tẹ̀ láṣẹ ọlọ́run òun láṣọ pé ń sin náà ẹni tí ò bá tẹ̀ láṣẹ ọlọ́run kò sin náà ó túmọ̀ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátá ìran tó lọ ọ̀ràn wọn ọ̀ràn wọn pẹ̀lú ẹ̀sìn kásìn náà lọ́ọ̀ nìkan ni ó sì ràn wọn pẹ̀lú ẹ̀sìn kájínà sí mímọ jọ́sìn fún kan mìíràn yàtọ̀ sọlọ ẹnikẹ́ni tí ò bá ti wá jẹ́ pọ́lọ́ wọn bá ló ń jọ́sìn fún kìí sọ lọ́ọ̀ nìkan ló ń jọ́sìn fún ó ń jọ́sìn fún kan mìíràn pẹ̀lú ọlọ́run ìǹtọ́ ni wípé irú wọn wọn ò ní pè wọn ní ẹlẹ́sìn o wọn à ní kí wọn lẹ́lẹ́sìn bí èsì pé ẹlẹ́sìn ni ro wọn. àwọn anábì ọlọ́run ìpìlẹ̀ ẹ̀sìn wọn ni atawhid kásì náà lọ́nìkan ká má lo nǹkan kan mí papọ̀ mọ́ ìgbàgbọ́ òdodo wa ìgbà tí wọn náà bá ti jẹ́ bẹ́ẹ̀ wọn náà di mùsùlùmí nìyẹn àmọ́ tó ṣe pé olóhùn ṣe ẹ̀sìn tó ń lo nǹkan mí papọ̀ mẹ́sìn rẹ eléyìí tí ìránṣẹ́ ọlọ́run ọba ni wọ́n kò sẹ́nìkan nínú wọn tọ́lọ́run ránṣẹ́ tọ́wọ́ sọ wípé èmi ní ká máa kò sẹ́nìkan nínú wọn tọ́lọ́run ránṣẹ́ tọ́lọ́ mi ní gbogbo wọn pátá ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ni wọ́n pa wá láṣẹ pé ká máa pè ká sì máa ǹjẹ́ àwọn àti àti èwo lọ́jẹ́ tà nábì táwọn ànábì tó síwájú tí wọ́n jẹ́ tiwọn àwọn nǹkan yìí pọ̀ jọjọ ẹjẹ́ adarúkọ díẹ̀ nínú wọn. nǹkan alákọ̀ọ́kọ́ onáyìnká ànábì sallallahu alaihi wa sallam òní khatamun nabiyyin òun ló pin àwọn ànábì tó ti kọ́ ànábì kan òní wá lẹ́yìn rẹ̀ mọ́ òní khatamun nabiyyin òpin àwọn ànábì tó ti kọ́ ànábì kan kò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ khatamun nabiyyin ó ń lò kí àwọn ànábì tó ṣe pé ànábì kan ní wá lẹ́yìn rẹ̀ mà. ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin muhammad kìí ṣe bàbá ẹnìkan nínú yín o muhammad kìí ṣe bàbá ẹnìkan nínú yín kìí ṣe bàbá ẹnìkan nínú yín ṣùgbọ́n òpin àwọn ànábì ìránṣẹ́ ọlọ́ọ̀ni òpin àwọn ànábì. torí ẹ eléyìí ọ̀jẹ́ tà nábì mi gbogbo àwọn ànábì pátápátá ìránṣẹ́ ọlọ́ọ̀ ni wọn wọn kì í ṣe wọn wọn wọn kì í ṣẹni tí wọn wọn kì í ṣe torí ẹ ànábì alaihi wasallam òun lòpin àwọn ànábì òpin àwọn ànábì tí ò mi tí wà anabi sallallahu alayhi wa sallam ó ní ana khatamun nabiyyin la nabiyya ba'di èmi ló pín àwọn anabi kò sànàbì kan tí ó dé lẹ́yìn mi má torí ẹ̀ gbogbo apáta agbọ́dọ̀ mọ eléyìí kò sànàbì mi tí ó dé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òun la sì gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ àgbọ́dọ̀ tẹ̀lé tẹ̀lómi ìtọ́ yàtọ̀ sí ẹlẹ́kejì nínú tọ́lọ́ fún anabi sallallahu alayhi wa sallam tí ó fún anabi mi nínú tọ́lọ́n fún anabi sallallahu alayhi wa sallam tí ó fún àwọn anabi mi òun náà ni al-maqam al-mahmud ayẹ́yìn ayẹ́yìn ilé ìtòsí kó anabi ó dúró sí táwọn anabi tó síwájú ọ̀kan nínú àkọ́lẹ́tọ̀ sí ráàyè yìí òun náà ni ayẹ́yìn ayẹ́yìn yìí báyìí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa sọ pé asa ayyab'athaka rabbuka maqaman mahmuda. bá ṣáájú olúwa ẹlẹ́dàá rẹ yóò padà gbé ọ dìde náà ni ní ayé ẹ̀yìn eléyìí náà sì ni ààyè tánàbí sallallahu alaihi tí ó wà níjọ́ gbẹ̀ndà al-qiyama ní ayé ẹ̀yìn tí ó ti ṣìpẹ̀ fún gbogbo èèyàn lápapọ̀ pé kọ́lọ́wọ́n bó ṣe dájọ́ fún àwọn èèyàn di lọ́la al-qiyama eléyìí tá a mọ̀ sí ash-shafa'atul 'uzma. gẹ́gẹ́ bí àsìkò adásìkò ògbà aláyè ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n nígbà tí ẹ mẹ́nubà fún wa nípa ìdánilẹ́kọ̀ọ́ tó lọ nípa pé àwọn ànábì kan wọ́n lọ́lá ju ara wọn lọ wípé ǹjẹ́ èèyàn wá lè ǹjẹ́ gbà láàyè wà fún yàn kéèyàn mú kan kéèyàn yàn láàyè pé nígbà ah, ọjọ́ pé wọ́n ti lọ́lá ju ra wọn lọ ẹgbẹ́ ilé mi ló ti mọ́ fẹ́ fi ẹlẹ́ẹ̀kejì wá ní pẹ́tò wọ́n nígbà tẹ́ mẹ́nubà fún wa ẹ nípa ànábì ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam agbàgbọ́ ló di ndí àtẹ̀fọ́ sí wẹ́wẹ́ tóró ní agbọ́dọ̀ tẹ̀lé gbogbo àṣẹ rẹ̀. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbà tẹ́ mẹ́rin fún wa nípa anabi isa alayhi salatu wa salam nípa àwọn tó ipe yóò padà wáyé ipe ọlọ́run lọ sókè ni wọ́n ní sẹ́kẹ̀ yìí pé wọ́n kàn má gbé lóbù gẹ́gẹ́ bí amọ̀kàtí ńṣe lọ́lọ́run ọba sún wọn lójú ọlọ́run sún wọn lójú kìí sáà nàbẹ̀ ìsá ni wọ́n pa ẹlòmíì ni wọ́n pa tí wọ́n kàn wá gbélé bò. wọ́n lè jẹ́ a lè rí ẹyọ kan sí àbí bí méjì sí nínú àwọn tẹ́ tí ó padà wá sí pé ẹ mẹ́nu bẹ ẹyọ kan fún wa ń bẹ̀ wípé ìjà tún lè rí ẹyọ kan sí àbí méjì nípa àwọn tí ó wà sígbà tó bá padà dé ilé ayé. Ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá dé yóò padà jà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá dé yóò kó àwọn èèyàn tán jẹ́ olùgbàgbọ́ òdodo tán jẹ́ mùsùlùmí yóò kó wọn kúrò níbi tí wọ́n wà ọlọ́run ni kò kó wọn lọ sí Eh, ibi àpáta àpòr tó ní sẹ́yìnà ibẹ̀ ni wọ́n á wà nígbà tí Yájùj àti Májùj bá sọ kalẹ̀ nítorí pé kò ní kò ní lè kojú wọn dípò pé yóò lè ṣẹ́gun wọn. tó alhamdulilayi rabbil alamin adúgbò fún Ọlọ́run ọ̀rọ̀ náà ni àti gbọ́n kí ẹnì kọ̀ọ̀kan wọn náà kára gbìyànjú ká kí ìsára ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀wá ní dédé àsìkò yìí ní ọ̀la kí Ọlọ́run bá kí ó ṣe ní ìrọ̀rùn fún akọ́ṣọ́wájú ọ̀la lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.